dákun mo fẹ́ ṣe làákàyè ṣé èsì pé ẹ̀sìn yàn mú torí ẹni tẹ́ ẹ̀ mú tẹ́ ẹ sọ pé ń jalè yìí ọmọ bá ní. sọ̀rọ̀ àlọ́ yẹ̀ sí ìlú yín ah! àti ìlú tẹ̀ yín wá yìí àjọ ń jalè. Ah! èmi. ìkọ̀kọ̀ nínú ẹ̀yin olórí burúkú olóyè tẹ̀ wá tẹ̀ wá. àṣẹ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 kàn ẹ́ kò kàn mí ẹ ò pèsè ẹ̀kẹ́ tó gbé ọ̀rọ̀ yìí wá dàbí òjìji ẹni kò ṣe é sá fún kò ṣe é gbé mi kò ṣe é sọnù sẹ́ẹ̀lì náà yóò iná ni kò ṣe é gbámú. ayé ń yí lọ ó ń lọ ó wọnú ara wọn odò tá a bá fojú rẹ̀ ní bẹ́ẹ̀ ni lọ. ọmọdé o mẹ́kún o ìran bàbá wọn ní rí ẹkùn tágìrì o. ó ti dọ́kọ̀ délé dání mọ́. kì í ṣe gbogbo èèyàn lè yàn o. ó dẹ̀ ti jà wọ́n sódò àwọn ẹ ti bẹ́ẹ̀ jà ńlá sórí o. ẹ má ní kò kàn ẹ́ kò kàn mí ẹ̀rù pèsè kẹtù ẹ̀rù pèsè kẹtù ọmọ yìí wá dàbí òjijì ẹni kò ṣe sá fún kò ṣe gbé mi kò ṣe sọ ni. bọ́dá mi are you set? ẹ wá join mi. ẹ wá join mi pariwo àjọ yìí ọ̀dọ̀ náà mò ń bọ̀ wọ́n lọ sọ̀rọ̀ àjọ yìí máa jọ yìí. I will still be lying. Honey. Yes, honey. Tẹ̀dẹ̀ mọ̀ fún àgbàwẹ̀ tá à ń ṣe dùwà. Ó ṣe bẹ́ẹ̀ jẹ́ sàrí láàárọ̀ yìí. Mo fẹ́ sọ fún ẹ láàárọ̀ yẹn. Mo fẹ́ sọ fún ẹ nígbà tó fún mi ní sáré pé ẹ̀mí mi ò lè gbé àwẹ̀ lẹ́nìí. Wàhálà yẹn ti máa ń pọ̀ ju ti máa débi iṣẹ́ wọ́n ní ṣebí wọ́n ń gbàwẹ̀. mo ń gbà náà. ọlọ́run òróró ṣebí ìyàwó mi ni ẹ ọlọ́run máa gbàdúrà bẹ́ẹ̀ yẹn ok ìwọ gbà kémi máa gbà lẹ́nu máa dé pick up later oyè iṣẹ́ wa ẹ máa ń le. nígbà yẹn máa pọ̀ fún ẹ obìnrin ni ẹ. kò pọ̀ bùdá mi. Mm-hmm baby i love you so much ẹ tọ́jú lé o. all right sir. bye bye. oyin lọ ó wọnú ara wọn odò tá a bá fojú. ẹyin náà ẹ dẹ̀ jẹ́ kẹ́gbọ́n mi jẹun. níbẹ̀ ni lọ ọmọdé ò mẹ́kún. ọjà ò. ìran bàbá wọn ní ẹkùn tágìrì ó. ó ti dọ́kọ̀ délé dání mọ́. kí ló túmọ̀ gbogbo nǹkan tó ń dánwò yìí. Because what is the meaning of this? I don't understand you. Ọ̀gá, àwọn ènìyàn any, any problem with distribution sir. ní sá. Excuse táwọn náà dẹ̀ fún mi ni pé ọjà wọn ò clear pẹ̀lú custom. No, no, no, no, no, no. Keep quiet. In the first place, kilo ló fún audience? I mean, kí agbara láti fún wọn ní full payment láì jẹ́ wípé a ti rí gbogbo goods wa right we were supposed to give them half payment and once the goods are brought we will give them their balance. oga long time customer wa ni wọn and that's how we been transacting business with them. there has never been a time that fún only part payment sir Buy my ń ṣe pẹ̀lú wọn nìyẹn. no don't tell me that this is my company. yes sir. how many times mo ti ń dúró pẹ̀lú wọn. ẹ má bẹ̀rẹ̀ sir. I have been running this company before you came at all. I Àwọn tó ní ọjà, àwọn tó fẹ́ gba ọjà lọ́wọ́ wa, they have been calling me several times. Mi ò lè gbàgbó wọn. Expecting their goods. Kí ló fẹ́ kí n máa sọ Ali, I am giving you three days. Yes, tí àwọn goods yẹn ò bá dé, you will find yourself to be blamed believe me ìlà ẹ̀ ó ti fẹ́ ga ju onílé lọ àbí. oh no no sir. ọ̀gá ta ọ̀gá ọ̀tá òwò aláàrú apé is that what you are thinking. no that's not what i'm thinking oh no that's not what i'm thinking sir. it is not gonna work here. don't see my other side. God help me, sir. I won't see your you. May God help you. Amen, sir. kí wàá ló máa ṣe báyìí. I pray o abó wà rí báyìí ó rí pé kò dáa kéèyàn máa dẹjà nígbà táfà ní ká gbàwẹ̀ pé kó má bàa rogun wàhálà níbi iṣẹ́ ṣoṣo wá rí ibi tó yọjú sí báyìí sórí bó ṣe yọjú. ṣé èmi ní nǹkan míì tí màá ṣe ni màá máa gbàdúrà yìí náà ni àmọ́ kíwọ náà fi sínú àdúrà kọ́lóun má jẹ́ kó rogun alákọ̀ọ́bá pẹ̀lẹ́ ó má tún máa padà pé. àjà ṣé kò sí. ìgboyín ni o kọ́lọ̀ má jẹ́ kórógun alákòóbá ni. àmín. Ah. jẹ̀bi ohun tó ń bá sọ fún ni ò kà gbọ́ ni ohun tó ń bá sọ fún wa ò kà gbọ́ ni ìkìlọ̀ má ṣe pàtàkì láyé wa ò ẹ dákun ò kà gbọ́ ni. no no no kò ń ṣe ẹyin àti Hello, beautiful. Hi. Hello ẹ ká sọ sá. ẹ sọ́rí kí lọmọ tó dábì tí ẹ bá ń ṣe inú oorun lọ́sọ̀ gangan. mo kàn wá kí ọ̀rẹ́ mi kan bíbí. ok please máa wọlé bọ̀ please just come in first please. <laughs> ok sir ẹ ṣe lọ sá. Ali Tejmola lórúkọ mi. Oh, that's so beautiful. You have a beautiful name and you are so beautiful too. Thank you, sir. Very. Mbolela Goba. Ilé. Ilé. Yes. Wọ́n dání kò gbé parents sir. Wow. Then you are a big <laughs> girl. That's so interesting. Okay, anywhere tó bá fẹ́ Anywhere ni mo anywhere. You want to go fix your nails? You want to go to salon? to do your hair, you want to go home, you want to go to the movies, you want to go to the cinema. Oh, mo ti pa méjèèjì pọ̀ cinema àti movie ni Okay, you want to go to the movies, you want to go uh, uh, to, to the club, anywhere. Máa gbé a little àlítẹjúmọ́lá máa gbé ẹ lọ. Àbí a chauffeur? Eh? Okay, no problem. <laughs> It's my pleasure. No problem. Oh okay. All right. Uh, èmi á jẹ́ chẹ́fù rẹ̀ So. bọ̀ èmi akọ́kọ́ sọ pé kémi àti ẹ̀ ti ẹ̀ yá ibì kan. ibì um, a very nice place around. <laughs> okay no problem. kò sí problem. Selina hello sẹlómọmọ. <laughs> Hello tá Odo taba fojú rẹ ní bẹ́ẹ̀ ni lọ. ọmọdé o mẹ́kún ó ìran bàbá wọn ní rí ẹkùn tágìrì dọkọ̀ délé dání mọ́. sori ali ìwọ lè máa eh, owó tó sáyìn jáde that money is too much ọjà tí wọn náà tó ti ìkún ara ẹ ìdí sẹ́yìn ló bẹ̀rẹ̀ ó kù díẹ̀ káàtó náà àmà blame mi ọ̀rẹ́ tí mo bá blame tàbí bẹ́ẹ̀ blame àyọ̀dún wọn sọ wípé ọ́nìdí iṣẹ́ ẹni láti mọ̀ ní lọ́lẹ̀ iṣẹ́ ẹni ó mọ iná náà tẹ̀ but ó ti wá rí i pé owó yẹn pọ̀ twenty five million naira kò ṣe one million kò ṣe two million ó yẹ kó olówó yẹn náà kó tó sáyẹn jáde nǹkan tí mi sọ fún ẹ nìyẹn. ok ok. káti wa gbà pé um, mo take blame yẹn sì mo accept kí la fẹ́ ṣe ọbẹ̀ ti gé ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀ nù ọbẹ̀ dẹ̀ ti ṣe nǹkan tó máa ń ṣe mo ṣáà ní lọ́wọ́ á kú nítorí yẹn ó ti ṣẹlẹ̀ kí ni mo fẹ́ ṣe gangan. kí la fẹ́ ṣe because right now bí mi ṣe wà ń sin èmi ò lè yẹ lówó owó pọ̀ lọ́wọ́ èmi náà wọ́n náà mọ̀ fún wa rẹ̀ but um, ẹ̀bẹ̀ la máa bẹ̀ ọlọ́run the only thing we need right now is kakọ́ máa bẹ̀ ọlọ́run pé kí ọlọ́run bá wa kó sáwọn pípù yẹn nu kán lè deliver ọjà yẹn fún ẹ that's it. ẹ mo pe mo pe ọ́fíìsì wọn kí n tó dọ́dọ̀ ẹ̀ ń bí nǹkan tó sọ fún mi náà ni pé kí n lọ ní sùúrù páwọn máa sọ tẹ. Ah! ó ní jẹ gbèsè lágbóró ọlọ́run ni kò máa bẹ̀ ó ti yé. àmì ò ah wait bèbí mi kan ló ń pè mí. hello baby. hello baby. báwo ni ṣàlàáfíà ló wà. mo wà ẹ̀yin náà ń kọ́. mo mo ń kọ́ mo wà lálàáfíà actually ọ̀rẹ́ mi tí mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹlẹ́ǹkan ẹ̀ ọ̀dọ̀ ẹ̀ mo wà ń sìn. Ah, ẹ bá mi kí wọn. màá jíṣẹ́ fún. ẹ wo ẹ dẹ̀ má bínú pé mo fi kọ́ disturb mi mo kàn mí sí gan ni. oh no ah, <laughs> mi ò bínú i am not disturbed actually in, in fact ohun ẹ̀gàn ó jẹ́ <laughs> ìtura fún ọkàn mi so mo like bó pè mí actually èmi gan ti miss ẹ gan mo miss gbogbo eré yẹn. gbogbo touch ẹ you know the smooching and all that mo miss ẹ gan. Hmm. Ah, baby um, I would have to call you back mo ṣe wà pẹ̀lú ọ̀rẹ́ mi àdé ń sọ̀rọ̀ lọ́wọ́ okay. okay. I love you. love you too baby. Mm. bye. bye. Eh. àbí sátúndì. mayor ọmọbìnrin kan tí mo pàdé ń sìn ni eh, ìgbà tí mò ń bọ́ lọ́dọ̀ ẹ̀ ọmọ ìrònú yẹn wá ń wọ́rí mi ọ̀rọ̀ twenty five million ẹ̀ ń da orí mi rú kan sọ mo ṣe wá ń bọ̀ kí n tó dọ́dọ̀ ẹ̀ mo wá rí ọmọ yẹn lẹ́gbẹ̀ẹ́ títì Selina lórúkọ ẹ̀ mo wá rò pé à kí n lọ́ọ́ fi parònú rẹ̀ gbàtẹ́ pé mo ń ronú ọ̀rọ̀ twenty five million mo ṣáà wà nẹ́ẹ̀bà hotel kan lọ́nà bíi tàwa yẹn a check in síbẹ̀ a dẹ̀ ṣe gbogbo ẹ̀. ó yẹ eh, you need to see that girl Selina kọ́lẹ́ kó máa jẹ́ ó yẹ kó máa jẹ́ Selina eré àbí sẹ̀lí Ali, àlejò wo ló fẹ́ jẹ Oh, oh, oh, ó ó tọwọ́ brain mi ṣé ni mò ń speak in tongues. speak in tongues lórí kí eh, wait wait wait Kill ló something. mo níjọ́ wo ló fẹ́ change. kí ló dé tí mo fẹ́ change sikin. jèmi fi after wedding ni ẹ̀yìn tó wedding Tony. ni ó yẹ change from all this rubbish ó change Ali. why. afa Ali, only change o èmi ò tí hang boot ọmọ ọdún mélòó ni mí change sí kí ni jàre ah, mo lọ fi pa àpàrònú rẹ oníkì máa change tí ò bá sírú yẹn báwo ni ìrònú yẹn ṣe fẹ́ lọ́lẹ̀ lára mi eh, sori eh, sori àdúrà tẹ̀mí máa gbà fún ni pé o ti rí ní kàṣọ sí mu àbí ọlọ́run abẹ́ ṣe débi pé wàá ṣe débi pé àwa nítumọ̀ àwa fẹ̀jú jáde báyìí tí ò lè ṣe fọwọ́ bùn. wẹ́ wẹ́ wẹ́ wẹ́ kí ni nǹkan tó ń tra ti sọ kí ni ó máa ṣe kí ni anoyún kò lè possible now ó ṣe máa lóyún bí báwo ah jagunjagun bíi tèmi eh, mọ̀jàmọ̀sá náà máa ń sọ̀rọ̀ jagunjagun bíi tèmi jagunjagun gidi ni mi tí èèyàn bá ní nǹkan ogun tó ní ẹrù ogun lọ́wọ́ wàá jagun yẹn wàá wọ bẹ̀ dáadáa wàá jagun anywhere tógun bá ti bá mi mo ti ń jà o ogun bá mi nínú gbó mo dolú gbó ó bá mi ní abẹ́òkìtì báwo ni ṣe máa ń sọ pàlàpàlà abẹ́òkìtì ẹ ogun everywhere ti bá rìn sí inú ọ́fíìsì mi rọ́bà dáàbò bò wà ń bẹ̀ tí máa ṣe drawer báyìí kọ́ńdọ̀mù wà ń bẹ̀ nínú mọ́tò mi every nook and cranny kọ́ńdọ́ọ̀mù wà bẹ́ẹ̀ inú wọ́lẹ́tì mi ó wà bẹ́ẹ̀ so ibi tó bá ká mi mọ́ mò ń ṣe lọ ní láìsí wàhálà. Ali Ali Ali. jẹ́ kí n sọ kílẹ̀ kọ̀ fún ẹ ọmọ yẹn gbọ́ mo kàn fẹ́ fi pa ṣayé díẹ̀ ní give or take màá tó yọ̀ǹda ẹ̀kọ́ bàbá ti sọ pàṣẹ fúngbà díẹ̀ ah. Ọlọ́run ọmọ ẹ gbàrẹ kàdé Ọlọ́run kì í mú ah, ọ̀gbẹ́ni o mo bújà rẹ nìkan mú ẹ twenty five million. kì í ṣe gbogbo èèyàn ẹ ti já wọn sódò àwọn ẹ ti bẹ́ jà ńlá sórí o. ẹ má ní kò kàn ẹ́ kò kàn mí ẹ̀rù pèsè kẹtù ẹ̀rù pèsè kẹtù ọmọ yìí wá dàbí òjijì ẹni kò ṣe sá fún kò ṣe gbé mi kò ṣe sọnù. sẹ́lì náà yóò iná ni iná ni bá Asbat tó bad Ok, mo máa kìtì mú létà. Ó dẹ̀rù jẹ̀jẹ̀ níbi gbọ́gbọ́. Ojú ti tó lé o tó kò lógìnì ti gàjà. bad girl ṣé adúrú eré tó ṣe fún mi náà ló máa ń ṣe fún máyà ọkùn. bí ṣe máa ń ṣe fún ní ẹbọ kó mọ iye. give up a little bit heave up a little bit okay ọmọ bó ṣe ń ṣe mí mhm. ó ṣe ń bi pé kò má ṣeré ìfẹ́ ẹni kankan wọn bó jẹ́ pé mi nìkan ni wọ́n máa ṣe fún. you are so selfish but bí ṣe máa ń wò ẹ́ máa rò pé ìwọ gan-an ò lè bọ̀ o dẹ̀ ní lè ṣe jẹun kan lọ but inú yìí ṣá kò prove me wrong. wọn ò ní prove ẹ wrong ẹ ó mọ̀ pé behind the closed doors. Mm -hmm àtàfà àti pásítọ̀ ní ọmọ nǹkan tó ń dánwò oh. àfà lè ṣe ìrìn rẹ o. <laughs> Darling, I have to go. Kí bàbá yìí tó máa fi fóònù lé mi kiri. Okay then. Okay. Gbà kó fẹ́rẹ́ kọ́ sí mọ́tò ẹ̀. Ó fọ́nì. Ah. Ṣé torí mo láìkẹ́ eh, mo tó tẹ̀? Èmi àti Adéjọ́ ń jẹ ṣe ara wa. Mo believe mo láìkì mi lè ṣe ń jẹ ṣẹ́ mi náà sọ̀rọ̀ kí ni kí n i don't need it please. mo kàn ń fún ẹ nílé kó fi repo sí mọ́tò every response. àṣé kò fi mọ nílẹ̀ o òtútù gbé wà ẹ débi o débi ọ̀rẹ́ tó tú ní àṣé kò fi mọ nílẹ̀ o ìwọ ṣá máa ràn tí wọ́n fi ṣe ẹni ọ̀dà ẹ máa ràn. torí ẹ̀ ni mo ṣe wá wọlé tí mo kí ẹ tó dà mí lọ́nà bọ́ mo pè é lánàá náà ó pè kọ́ mi. ó ṣe máa pè kọ́ ọ̀lẹ́ mo kọ́ bó ṣe ń pè mí yẹn wọ́n sọ fún mi pé ò wálé nìyẹn bó tó ń ṣe yẹn rọ́bìṣì nìyẹn àwọn mo yọ. ọkọ mi kò dé wá rí bẹ́ẹ̀ o ó ṣàmù kí kọ́ńténà mi dé òun ni mo lọ clear àǹtí mo bá clear lánàá yẹn tó bá máa dé ní owó tí máa fi clear máa ti pọ̀ sí i mo ní láti supply àwọn kọ́sítọ́mà mi ìgbà tí ǹdẹ̀ máa ṣe tán lánàá twelve thirty ti lù kò dé ní kí má máa rìnrìn òru mọ́ torí ẹ̀ ni mo ṣe wá hòtẹ́ẹ̀lì tó wà ní nearby tí mo sùn síbẹ̀ i'm sorry má bínú. n part any time tí mo bá wẹ̀ gbẹ́ mi lóru tí mo bá rẹ lómi òkè dùn and báwo ló yẹ fẹ́ bọ́ sí létí èèyàn kan sọ fún yàn pé ìyàwó èèyàn sùnlé ó tún wá ríbi sùn ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ wa ń bẹ ọ̀dọ̀ mọ̀ sí wa ń bẹ ó lọ sùn síbẹ̀ ó wá lọ sùn sọ́tẹ́ọ̀. i'm sorry i don't like it. mo ti gbọ́ ẹ mo ti gbọ́ ẹ abẹ́ẹ̀lì o so um, nǹkan tẹ lọ ṣe ṣé ẹ ṣáà ti rí ẹ lóyún gbà a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo ti sort everything out. bọ gbogbo ara ọlọ́run mi o gbogbo inú ti ń ro mi ah, sókè um, èèyàn gbọ́dọ̀ já kọ́ńtínà karamaro mm. <laughs> pẹ̀lẹ́ díẹ̀ lẹ́nu ló máa mú ẹ lára àti yẹn sẹ́ um, tí màá ṣe fún yín sí ni pé uh, jẹ́ kí n bẹ̀ ṣe tí eh? oh. so after that màá bẹ̀ massage gbogbo ara ẹ are you okay with that ó ṣe gan ọkọ mi mm. ọkọ mi yọ sọ̀rọ̀ ẹ ó ṣe mm. gan. àìmọ bí àwòrán ló jẹ́ kẹ́dà máa fi gbà gbogbo mi o. ọ̀gá abẹ́rẹ́ pé oríire ńlá lílé ìsà. yes yes oríire mi. ọjà tí ọ̀gá torí ẹ̀ bínú sí látijọ́ yìí ọ ló máa arrive lọ́la. I am so happy. Congratulations, sir. Thank you thank you god bless you thank you máa office here. ẹ̀ i'll celebrate ẹ̀ later. alright sir. ẹ eh, eh, wait wait wait What? wá Um, nítorí pa wà ní mood celebration mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ̀ ọmọkùnrin tó wà ní marketing yẹn kí ló pọ̀ wá àti ẹ̀ pọ̀. kò sí nǹkan kan sáà. wàá jọ ṣé kò sí kankan. bá a ti fẹ́ra èmi fẹ́ ṣe o. a ọ̀gá. ẹ bóyá ká ríra létà ká celebrate papọ̀. ah olúwa ò ṣe o. congratulations ọ̀rẹ́ mi. again you can say that again. <laughs> ṣé wàá rí i pé ọ̀rọ̀ tí mo sọ padà ṣe mo lẹ́yìn bá jókòó tí ọlọ́run kò ní jogún fò wàá wò pé ọlọ́run gbà ṣèyanu. Uh, uh, bẹ́ẹ̀ ni ọlọ́run ṣèyanu but mo mọ bíi tí ọlọ́run ti ṣèyanu yẹn gangan mo mọ̀nà tó gbà ọmọbìnrin tí mi ń tẹ̀lé yẹn ni bí mo ṣe kó sínú ọpọlọ ẹ tó lọ ń lọ mi bó ṣe ń lọ mi nìkan dẹ̀ ń dà sí ẹsẹ̀ ló da láyé rẹ̀. ní wọlé ọmọbìnrin wo ló sọ. Selina náà Selina yes I feel good. ó mọ̀kọ́ mọ̀kọ́ ó rà pé ìzáyé tàì fíìmù náà láti mọ Selina yìí mo fẹ́ wo bọ́mọ yẹn ṣe rí ọmọ tó ń dùn ọ̀rẹ́ mi nínú báyìí mo fẹ́ rí. actually that would be very beautiful mo sọ fún Selina pé ọ̀rẹ́ kan ṣoṣo mo ní ní gbogbo orílẹ̀ ayé yìí mayor of Nigeria onímọ̀yọ̀ kan rẹ̀ mi fẹ́ mọ̀. Eh, ok um, ó dà bẹ́ẹ̀ sọ dà pé oh, jesare change talk mi bóyá kájọ máa lọ síbẹ̀. yes beautiful nǹkan tẹ́mi àkọ́ṣe ń sìn torí mo ti sọ fún tẹ́lẹ̀ pé kó ṣe oúnjẹ o ọ̀dọ̀ ẹni mò ń gbà bọ̀ màá kàn ní kó kọ́ ti sí ni so a lè lọ ṣe fàájì o. àlè ni mo. àlè ló gbé yẹn afá àlè ló gbé yẹn sàlámà lè kú. fẹ́ẹ́ gùn. I got a feeling so good. sórí gbogbo yín tí aláyè yẹn lè ṣe gbogbo ẹni máa kópọ̀ tí máa ṣe fún ẹ. òun fi yẹn lè jà ẹ òun sọ fún mi sí pé gbogbo eré ló kó wálé ni. pátápátá. ah kò sí wàhálà èmi gan wà lè fún ẹ. Hmm, really <laughs> a lọ sórí bẹ́ẹ̀dì o mm-hmm. yeah orí orí chia ibi báyìí náà láti máa ṣe gbogbo ẹ o máa mọ̀ pé ọkùnrin tó di àdámù gangan náà pè ní ọkùnrin ládàá. onímọ̀ ìdò. gan ẹ like seriously àìgbáyé nìrọ̀rùn ní mẹ́ta jẹ̀bi o. búdẹ̀rù jẹ̀jẹ̀ níbi gbogbo ojú ti tó lé o tó ti gàjà o. òkùnrin tá a gbé gbà o. ó oh, máa ṣeré fún ẹ. mo wá ń lè. mo wá kiri. bó eh, mo sọ fún mi pé ó di ìrọ̀lẹ́ kó tó dé náà. kí ni nǹkan tó sọ fún mi náà nìyẹn. bàbá bàbá. then um, our drinks still mo kó sínú fridge yẹn how come ta ló ta ló mú. <laughs> èmi ni mo mú. like four bottles of uh, drinks mo kó síbi yẹn sínsìn. n gbàgbé láti place ẹ. balẹ̀ I don't like it. sorry. Moyo why tí ò ń laagun báyìí. ac yẹn ti pọ̀ jù ni. Ah. ac pọ̀ jù. mú mi lóru yẹn ti pọ̀ jù kó sí náà Moyo are you alright? there is ah. no light. Eléyìí sì pọ̀ there is no light. Only my máa fọ́ Okay. um, so kí ni nǹkan tó ṣe tí mo lè jẹ? Ọyọ̀, kí láago ọkùnrin ṣe nínú ọ̀rọ̀ rẹ̀? Oh, <laughs> darling, gift tí mo fẹ́ fún ẹ fún birthday gift ẹ lẹ́nu bọ̀, ẹ̀sìn tó ṣe èyí mọ̀ ọ́ máa ní Surprise. <laughs> That was my babe. <laughs> I love you. Oh, jẹ́ kàn. ọmọ tó kí Since sọ pé èmi náà lọ́ra pa ẹ̀bẹ̀ dẹ́kin wò ló máa size ọwọ́ mi náà ó máa fit ọwọ́ mi náà tí ó bá ti fit Oh, mi jà lọ. taste ẹ torí ẹ ni mo ṣe mọ ilé ìkọlá. o oh, taste ẹ oh this lovely. Yes, oh, love you. <laughs> um, but you can ship it back after three months you be asking me ah oh, I got mo rà fún ọmọ dàrú. That's my love. Um, so um, she can celebrate agbo ifun sí or next week for my birthday. Ẹ eh, ó ní kò so let's go And ah, that's surprise. <laughs> Wait till we get there. Let's, okay, let's go. All right. lillahi rabbil alamin bàbá kìí ṣe bó ṣe rí òun ló ṣe jẹ kó rí o. assalamu alaikum bàbá. aleyka salamu wa rahmatullah alákùnrin dìde àfọlọ́ àtànínábì bẹ́ẹ̀ yẹn dìde ẹjọ́ kù. ó rí bẹ́ẹ̀ ìdí tó kàn fi rí bẹ́ẹ̀ lèmi náà mọ̀ owó tí mo san láti kún fún wọn jáde fún ọjà ọjà yẹn wọn wọn wọn kó fún company wa ìgbà tí mo wá bẹ̀rẹ̀ pé òkè tẹ́ ẹ bá ti ṣetán àti fún wa lọ́jà ẹ fún wa lówó wọ́n ní ṣe làwọn máa máa san díẹ̀díẹ̀ twenty five million naira company dẹ̀ ti ń bínú sí mi báyìí mi mú nǹkan tí máa ṣe. bàbá àlè àwẹ̀ tí a ní kí ẹ gbà ǹjẹ́ gba gbogbo ẹ̀. àwẹ̀ hmm, ọ̀sọ́ ọmọ àgbà àgbàwẹ̀ ọkọ mi ó mọ pé gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ní lọ́dọ̀ ọlọ́run àfa ẹ̀wọ̀n ọjọ́ mẹ́ta péré ló gbà èmi ni mo gbà yókù kò ń ṣẹ̀bi ẹ̀ náà iṣẹ́ ló fà á àmọ́ àfa ṣóun ló wá fa gbogbo wàhálà tó ṣẹlẹ̀ sí wa yìí. Eh, ṣóun ló fà á. kì í ṣe bẹ́ẹ̀ ṣé wà pé tẹ̀jìrìlì òmùrì bí àṣìbá bẹ́ńlá ìlà ló ń tẹ̀jìrìlì òmùrì aláàmà kádàrá Allah gbogbo ọ̀rọ̀ ó mọ̀ rìn báyìí lórí sábàbí tiwọn ni ẹ̀gbọ́sẹ́ kàdáwù ń bẹ sábàbù sì ń bẹ ṣé wàá rí sábàbí tí ń ṣẹlẹ̀ yìí kìí ṣe torí sómù nìkan bá kìí ṣe torí àwẹ̀ nìkan àmọ́ gẹ́gẹ́ bá ti mọ̀ wípé láàrin lọ́kọ-láyà bọ́lọ̀ ti ṣe gangan èèyàn gbọ́dọ̀ sòótọ́ láàrin ibẹ̀ ó sì gbọ́dọ̀ dán bí nǹkan kan bá ti wá ń ṣẹlẹ̀ yóò mọ fẹ́ ní kọ́nú ńkọ́ ọ kọ́nú ńkọ́ ni pé ìkànnì ẹ̀yìn méjèèjì ti ṣẹ̀ra yín àbí bàbá ẹ bẹ́ẹ̀ ṣe yín bí ẹ bá wá lè jẹ́wọ́ fúnra yín kẹ́ ẹ dáríjìra yín ah pé ń ṣẹlẹ̀ kéré fa, yóò padà nípọn àyàfi bẹ́ẹ̀ bá nìkan yóò tó dá padà àbí ah, bẹ́ẹ̀ kọ́ láìláì. mi rò pé àwa méjèèjì ṣẹra wa àti pé gbogbo bàtà ń gbàwé à súnmọ́ra wa. tọ mo mo lọ́rọ̀ ọní hmm? ṣé bó sọ pé gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni. ẹ̀ṣẹ̀ ni lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ṣẹ̀ ni mo ti ṣe ẹjọ́ bá ń bẹ mo ti ṣe ẹ̀yin lẹ́ṣẹ̀ bísímìlà nǹkan tẹ́ ẹ bá ṣe ni kẹ́ ẹ sọ. Hmm, nǹkan tí mo ṣe yẹn kan. ọkọ mi hmm. ò ṣe mí. Ah, alájà ẹ dákun tó wà lọ ẹ jẹ́ ń sọ ṣebí fúnra wọn náà sọ pé àwọn làwọn ṣe yín ẹ dákun tó wà lọ ẹ sọ ọjà ẹ. mo ti ṣe ẹ jọ ṣe rí nǹkan tí mo ṣe yẹn ẹ̀yin kan bá mi bẹ̀ ni ọlọ́run mọ èmi náà mọ̀. Hmm, bọ́lọ̀ àti muhammad rasulullah sallallahu alaihi wa sallam bá mọ̀ ṣe wá rí àwọn àlè òlàmọ́wò tán bẹ́ńlẹ̀ yìí àwọn náà wà rọ́fà àwọn àbíyá ọ̀la ẹ gbọ́ ẹ sọ kan wá bá yín fẹnu tí wọ́n bẹ lọ ẹnu tí yín ò lè dọ́dọ̀ Ọlọ́run ẹ rẹ̀ ẹnu tí yín sẹ́tọ́dọ̀ àwọn àfáà ni àwọn àlùlá mọ́ ni wọ́n bá yín bẹ lọ ẹ sọ. ẹ ṣe rí ọjọ́ tí mi ò gbà wẹ̀ yẹn stress pọ̀ lórí mi gan so workload yẹn wá ń wé mi down ìgbà tí mo wá ń kọjá lẹ́gbẹ̀ẹ́ títí mo wá ń rí ọmọbìnrin pupa kan ọmọ yẹn wá ní àpò kérúbé ọ̀hún mo máa gbé mi ò dẹ̀ ní mind pé mo máa ṣe ìṣekúṣe but àwa rò pé ọ̀run pọ̀ káwábì kan yà sí káàtì ẹ̀ mú nǹkan tútù bóyá bí nǹkan ẹlẹ́rìndòdò tútù àwa yà lóòtẹ́ẹ̀lì kan wàtáwá dóòtẹ́ẹ̀lì yẹn mi mo bá ṣe ṣe ṣá aṣáwa gba yàrá mi dẹ̀ ní mind pé màá ṣe kankan wọ́n bá fọkàn ìtàn mi bọ̀ mo fẹ́ sọ pé no mi mo gbà tọ́wọ́ mi wá débi tán ẹ̀ àwa fàyàkàyà adẹ ti fàyàkàyà púpọ̀ gan ó ti pọ̀ tí mo ti ṣe. ìgbà ìgbà tí mi gbà wẹ̀ nínú ilé ìwọ wà níta tó ń ṣèrànù. sorry Ali. I am sorry. I'm sorry. Alájà. Alájà dúpẹ́ fún ọ. Alhamdulillah. Ẹ jẹ́ àdúpẹ́ fún ọ lọ. Alhamdulillah. Ẹ jẹ́ àyàn náà Muhammad. Sallallahu alayhi wa sallam ọlọ́run ti dáadáa ó sì ti ṣèkẹ́ wa pẹ̀lú àmọ́ ohun tó ṣẹlẹ̀ yìí ń gbé lọ sí orí baba ńlá wa Ànábì wa Adam alayhi salatu wa salam àti yálà wa àwa nígbà tọ́lọ́run ṣètò ayé tán lórí wọn tó ṣètò ìjẹ́ bó ṣe dá wọn bó ṣe ṣètò ẹ̀ tó ṣe ó dá wọn jókòó sọ́gbà àdẹ́ra ọgbà àlùjánnà ó wá ṣe é nílọ̀ fún wọn ó kì í lọ̀ fún wọn pé gbogbo ohun tó wà láàyè yìí lẹ́yìn àṣẹ̀sì àmọ́ ṣẹ́rígi tó dá dúró yìí ẹ dídìí ẹ̀ dèpòdépò wípé ẹ sọ pé ẹ ka èso orí ẹ ẹ jẹ wàlá tẹkìrọba àbí ṣàjàrọta ó ní tẹ ẹ bá wá ketí ikún sọ̀rọ̀ mi o tẹ ẹ bá gbọ́ òun fìyà ayérayé òun fi jẹyìn lánàkú nánà mi náà dọ̀ọ̀lì mi ẹ sì ní bọ́ńbẹ̀ láyé. àfààní àmọ́ níwọ̀n ọgbà tẹ́ ẹ ti wá mẹ́sẹ̀lẹ́sẹ̀ tẹ́ ẹ wá jẹ́wọ́ gbogbo ayé yìí báná bí wàá ṣe ṣe baba ńlá wa ádámà bó ṣe ṣe nígbà ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́wọ́n ọba gẹ́gẹ́ bí èyí tẹ̀yìn náà ṣe wọ́n sunkún omijé jáde lójú wọn gẹ́gẹ́ bí èyí tẹ̀yìn náà ṣe wọ́n wá ké pọ̀ lọ́wọ́ lọ́lọ́wọ́n o rọ́bànà zọlámúnà àfúsánà wà ìlàmùtàgùfìrìlánà wàtàrà àmúnà lanakunanna minal khasirin ọlọ́run dákun foríjì wa a mọ̀ wípé a ti ṣàbòsí fún orí ara wa a sì ti ṣàbòsí fún wọn ọlọ́run dákun yọ́nú sí wa dáríjì wa léyìí tẹ́ ẹ wá ṣe tẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín ní gbangba wálíà níṣojú gbogbo ayé ó di dandan kọ́lọ́run dáríjì yín kẹ́ ẹ dẹ̀ má padà sídìí ẹ̀ṣẹ̀ mọ́ èmi sì nígbàgbọ́ wípé ó ti dáríjì mi. ẹ lóòótọ́ ni ọlọ́run ti foríjì wọn táwọn bá tà nà so ha ni wọn ò ní padà débẹ̀ mọ́ àmọ́ bọ́lọ́run bá foríjì wọn ó ku ájì arábíà báwọn ò bá dáríjì wọn yóò ṣe nǹkan díẹ̀ fa sàkó kò wá nínú àwọn tóbi láì mìíràn ṣe tọrọ jim bisimilahi rahman rahim àrìjálù kọ wá mú náà alànìsà ẹ bọkùnrin ṣe wá jẹ òpómúléró tó jó lórí ayé àwọn bẹ́ẹ̀ lobìnrin náà ṣe níwọ̀ tóun náà gbà lọ́dọ̀ ọkọ ẹ gbọ́sẹ́ ẹ anabi wa muhammad sallallahu alaihi wasallam sallam n tó jẹ́ kó máa dán kó dùn fún anabi dáadáa tí wọ́n tó wá gbà pé lóòótọ́ muhammad oníbo sùrọ̀sù làwọn gbọ́dọ̀ dé lójíṣẹ́ ni kó ní Khadija lẹ́gbẹ̀ẹ́ gbogbo ẹni tọ́lọ́mùbá fẹ́ ránṣẹ́ tó fẹ́ débi tí ń lọ àfi náà ní Khadija tiẹ̀ náà Khadija ti ń rè fa. ẹ dáríjì wọn alájà arábí. n tẹ́ ẹ ṣe fún Khadija yín ọ̀dà àmọ́ ìyá wa bẹ́ẹ̀ náà bá wa dáríjì wọn ẹ fẹ́ra ayé wí ọlọ́run ọlọ́run nìkan lèyẹn mọ́ ṣẹ́ẹ̀ tí ó bínú èyí ó sì bẹ̀ yọ sí gbọ́ ẹ dákun ẹ dáríjì wọn ẹ gbọ́sẹ́. I do it again ever I will try again. ṣẹ́yìn náà gbóyìnbó tó sọ àwọn náà gbé ìbò díẹ̀ ó bá ti gbọ́ púpọ̀ wọn làwọn ò ní débẹ̀ mọ́ mm, ẹ tẹ́wọ̀ ẹ já ṣàdúrà. شيئا أن يكون الله كفوا يكون ah, orí kìlẹ̀lẹ̀ mo ń pè nọ́mbà ọkọ mi láti jọ ẹ̀ kò lọ tó bá dẹ̀ tún máa lọ kò ní gbé ah, ṣé kìí ṣe pé nǹkan mi ti ṣẹlẹ̀ sí i ah, àyà mi já jẹ́ pé ọ̀rẹ́ wọn Hello hello um, uh, Selina uh, báwo ni kó jẹ́ mẹ́ta. àjọkùn pẹ̀lú ẹ̀ka sùn sá. ọkọ <laughs> ẹ kọ. torí náà ni mo ṣe pè yín. mo ti ń pe nọ́mbà ọkọ mi láti jẹta kò gbé fóònù. mo tún text message kò tún reply mi ah, mi ò dẹ̀ mọ̀ mo dẹ̀ ní pé kí n pè kí n béèrè àlàáfíà lọ́wọ́ yín. Uh, àlàáfíà ló wà náà ibùn ní máa ti ẹjọ́ wà ní alẹ́ àná ni àbíkò lè sọ pé bí òun ò rí àbí ẹni pé ohun tó máa ṣẹlẹ̀ jọ ẹ fún mi ní time díẹ̀ bóyá màá bẹ́ẹ̀ pé ọ kí n lọ sọ́dọ̀ ẹ̀ so màá get back sí ẹ. ok ẹ ṣe gan alright ẹ ṣe mo pe nọ́mbà ìlànà ó lọ definitely àlẹ́ ò fẹ́ gbé fún mi nìyẹn o ṣé kì í ṣe nǹkan tí mo ń rò ló fẹ́ ṣẹlẹ̀ àbó tí ń ṣẹlẹ̀ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ no no no kò ní jẹ́ bẹ́ẹ̀. alákọ̀ọ́ tí mo máa ń sọ alákọ̀ọ́ tí mo máa ń sọ fáàlì ni pé nǹkan tó bá ti mọ̀ kó ní jẹ́ má fi irun mú náà o lọ́mọdé ìfẹ́ wáyé tó dààmú ọmọdé tó bá ṣẹlẹ̀ tán àyẹ́lò dìde náà ẹ má dàgbẹ́ lẹ́nu lórí òun nìyẹn sì lọ́mọ ẹ pè sí gbogbo ẹ̀ṣẹ̀lẹ̀ tán sì ló dà ẹ lórí. Ah, ìjọba ò ní. fáìmà kí lorúkọ tiẹ̀. alimat Oh, she ọmọ alẹ́ ni No, a broom ni Ah, a broom. Bẹ́ẹ̀ni. Nice, nice. Àǹtí, ẹ̀jọ̀ ẹ̀ àmì mi. Ṣé rí mo ní láti lọ ṣe nǹkan tí mo lọ ṣe lókè yìí? Ah, okay, no problem. Èmi kan ti fẹ́ máa lọ. Assalamu alaikum. Wa alaikum salam. Oh, meet my husband. Oh, nice meeting you. Oh, pleasure, but I'm so sorry. Uh, muslim dua, wá kí n bá obìnrin it's against islam yeah thank you. wọ́n wá fún ilé tó wà ní ẹgbẹ̀rún rẹ̀ wọ́n láwọn ò ní sọ fún un pé àwa làwọn ń charge. ah wọ́n ti gbà á in fact ah, this is so oh my god so ananla wọ́n ti gbà láàárọ̀ ẹ̀ oh. eh, mo wà lọ́fíìsì náà pé mi ah, pé ilé yẹn o àmọ́ nífẹ̀ẹ́ sí o. Eh, kódà mo ń fún ọ ní account details baba samad àbílẹ̀ baba samad kọ́ ló sọ ọwọ́ àsanwó baba samad wàá pè mí pé àwọn ti lówó ah, wọ́n ti gbà á ó dẹ̀ dùn mí o ó dùn mí gan mo wish kó jẹ́ pé wọ́n máa jẹ́ níbọ̀ wa. ẹ má wọrẹ ẹ dẹ̀ bá mi wá bọ̀ mi. Oh, ah, ah, actually sister akin akin ṣe agent. èèyàn wa lóbi ilé yẹn náà ṣe fi ṣọ wa ìgbà tó dẹ̀ ti gbà ń sìn ọlọ́run àjẹkẹ̀rẹ̀ dé ń lò mí. èmi ti rò pé a lè help me so mi ah, jẹ́ kí n sáré sí ìwọ. àní mo lọ́rọ̀ tí mo fẹ́ bẹ sọ ìwọ ìwọ wá sí àǹtí lọ um, kò tí gé tó wá tó ma all ma all right okay take um, care. ẹ láàárọ̀ mo gbàgbé kí n sọ fún ẹ kí n tó lọ sí ibi iṣẹ́ pé um, what's wrong with you what's wrong with you. what are you talking about. how many times have I told you wípé o kò lè máa bẹ́ẹ̀ bọ́dì anyhow kó máa bá wọn. I see the way you dressed. tó fẹ́ bá sọ̀rọ̀ ẹni ẹ̀ infidels. ṣé ẹni tó wá síbí nísìnyí ni ẹ sọ pé ó ṣíra lẹ. ìyáálé ni ò ṣílẹ ìyẹn táwa ti ṣe ìyá aláwọ ìyáálé tí ó dẹ ṣí iye ó dẹ wọ bẹ. kò ṣíra lẹ náà. ó lè mọ pé àwọn màláìka aláàánú wọn kì í rí irun obìnrin kí ló ṣe náà what's wrong with you no no no mi ò fẹ́ kó ní ọ̀rẹ́ kọ́rẹ́ kankan please mo fẹ́ máa gbọ́ mi sí i. mi ò mi ò gbóyin lẹ́nu tilẹ̀ ń tọ́ lóhùn mi ò gbóyin. ṣé ẹ̀kọ́ tí sàárẹ̀ aṣọ nìyẹn ó dẹ̀ lọ lé kí ó fẹ́ máa gbọ́ lẹ́nu yé mi bọ̀ ẹ mọ̀ pé torí ti yín náà ló ṣe wá. ok o ti ń talé o ti ń talé àbí o ti di agent. kò tẹ̀yìn ṣe tẹ̀yìn tó yóò jẹ. o lè máa bá wọn infidels rẹ you are muslim salaam aleykum hello you are muslim má lọ rẹ kọ rẹ o ti gbọ́ iyì ọmọ ẹ̀dá o ní kó bá yé nìrọ̀rùn o. ẹ̀wọ̀n ènìyàn máa burú o àlè alẹ́ ti máa rè ó dẹ̀ ti bímọ ó wá parọ́ fèmí pé òun máa fẹ́ mi sílé gẹ́gẹ́ bí aya alẹ́ ò dẹ̀ mọ̀ mí o ká ní ó mọ̀ mí kò bá má ṣe ó dáná ó máa rí mi wò bí irun. hello Selena. hello kí la tún rí gbọ́. kí ni stupid drama tó ń ṣe lé mi lánàá. kí ni nǹkan tí mo ṣe yẹn jọ lójú ẹ dáàgórí ẹ̀ dàrú èmi ló ń fi um, question béèrè question lọ́wọ́ ẹ̀. alhaji ali ọkọ alhaji rabiat well mi ò bínú o. tó bá bínú kọ kí ni dáúdà fẹ́ dà kí ló fẹ́ ṣe fún mi ẹni tó bímọ mo tí ì rí kankan òun fún un dèpòdèpò wọ́n tó ń bínú tó bá bínú kọ kí ló fẹ́ ṣe kí ni dáúdà ìfẹ́ dà. tí bá yẹ kó ní láàka ìyókù lẹ́hìn pé ṣé kò tiẹ̀ kò mọ understand. pé ńgbà tí mo ti gbé kọlẹ̀ ẹ̀mọ́ ẹ mo fẹ́ rí ẹ̀mọ́ ni don't call my line again i am done with you do you understand don't call me èmi know the ní pé okay kó lórí phone, jáde Hey, kí don't try to kill kí get out my friend nonsense. <laughs> ṣé dàbí wọn ṣe social? She could be ti háàṣì jù ẹ háàṣì náà lóbìnrin máa ń gbọ́ obìnrin ń gbọ́ soft. Halloween. ọ̀gá kí ni mo ṣe fún yín. Ali. ẹ sà. tí kò bá ṣe ìfẹ́ tí mo ní sí ẹ láti ọkàn wà ni. ẹ sà. ó yẹ kí n sọ pé kó work it out kúrò nínú ọ́fíìsì. Olúwa nífẹ̀ẹ́ yín náà sà. save that crap. yes sir. now. I am giving you two hours. Kó pa gbogbo belongings ẹ̀ tó one in nínú ọ́fíìsì and leave this premises immediately. Oga why? That is an order. Oga, no question. I've been with the company for a very long time. How can you do this to me? How, oh, how, can, you, how can you do this to me? Why? How can you say that? Back, ah, two hours for what? Amen.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 ṣebí ojú ọwọ́ àkúwà ni ìwàkúwà tó dẹ̀ ń wáyé náà olú rẹ̀ ti rí kí wàá lọ́wọ́ ṣẹlẹ̀ kí ni kí ṣe solution ló kù máa wà ìwọ náà wà solution sí lọ́dọ̀ ẹ̀. oúnjẹ ayọ̀dà. <laughs> bá sọ fún ni ẹnu ta ló ń sọ̀rọ̀. kàgbọ́ ni ó ń bá sọ fún ni. ìwọ ọmọbìnrin wọ́n sọ fẹ́ kó má pè mí mọ́ mo ní mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ ìwọ tó wà ní di àkọsí wa lẹ́yìn ìrora wọ́n sọ̀rọ̀ tì. ṣé yẹn ló yẹ kó máa rí o àbí sáklẹ̀tà tí ó ga ìfún. ọmọdé ń ṣe ẹni o ò tí ì rí nǹkan kan kàṣàkàṣà ṣì ń bọ̀ lọ́nà kò mọ̀ oríyàn tí sẹ́lẹ̀ náà jẹ́ ni. wá mú lẹ́tà wẹ̀ lọ fún ọ̀gá rẹ pé o ò tí ì rẹ́dí láti fi ṣe ìsinmi. ẹnu sọ́jà rẹ̀ àti nǹkan ṣe ẹ ṣé mo ní iléeṣẹ́ ni wọ́n pọ̀ máa tẹ̀lé ta nínú nínú mi kẹ́lẹ́. o ò gbọ́ mi àbí jẹ́ kí n bá ìpè ọ̀gá ẹ̀ wá. lẹ́tà lẹ́tà máa fẹ́ sọ lẹ́tà lẹ́tà. Ali, where's the letter? ọjọ́ tí irú ẹ̀ bá tún ṣe ọmọ ní ọwọ́ ẹ̀ I will not hesitate to sack you. Your last one. Yes, sir. Good? Good. Ah. What's happening? No, no, what's happening here? Ọ̀gá mi sọ̀rọ̀ bíi robot. Gbogbo nǹkan tó ṣe wá robotic ọjọ́kọjọ́ I will sack you last warning last warning yẹn gangan kò sọ nǹkan tí mo ṣe in the first place ó kàn wọlé ó mú lẹ́tà wá ó lóun fáyà mi ó tún jáde padà ó tún wọlé padà. àìgbáyé nìrọ̀rùn ní mẹ́ta jẹ̀bi o ó dẹ̀rù jẹ̀jẹ̀ níbi gbọ́gbọ́ ojú ti tó lé o tó kò lógìní ti gàjà o kún mi tá a gbé Hello, ọ̀rẹ́. Hello, mayor of Nigeria. Yeah, báwo I'm fine, Uncle. Eh, um, uh, ọmọge yìí kí ló ti ń pè um, Selina ó pè mí lánàá and ó dẹ̀ sọ a lot gan-an and in fact lára nǹkan tó ti ẹ̀ sọ gan-an mi ò kàn lè máa bẹ́ẹ̀ sọ gbogbo ẹ̀ ni àlè um, ọmọdé ìlérí ó lè kà ó tó bá dẹ̀ ti mú obìnrin tó bá ti ń lérí bẹ́ẹ̀ yẹn èèyàn gbọ́dọ̀ wá àtúnṣe sọ̀rọ̀ tó bá wà ń lẹ́yìn ni o ṣé ọmọdé yìí ń fi oògùn lérí even ló ń fi Ṣàngó búra fún mi pé nǹkan tóun máa ṣe fún ẹ ò á ah, ní mi ò dé fẹ́ kọ́rọ̀ wá wá dàbí gbà pé ẹni tó rí ṣu lọ́fẹ̀ẹ́ tán tó jẹ́ tán tó wá bẹ̀ sí ṣu mí o. guy ṣé torí ẹ ló ṣe wá pè mí lẹ́nu iṣẹ́ máa máa ṣiṣẹ́ na i'm very busy. no nǹkan tí mò ń sọ ni pé mo fẹ́ kó wá ọ̀nà kó lọ bẹ́ẹ̀ kó bá mi wọ̀nà kó lọ bá mi bẹ gẹ́ọ̀ yìí torí ọlọ́run náà lé. gbàgbé tiẹ̀ ṣé wọ́n gbọ́ táwọn yorùbá máa ń sọ pé ẹni àná lára ń ta ni. ara ló ń ta kò sí nǹkan tó máa ṣe. bí pẹ́pẹ́yẹ bá lọ jòkúta omi ní ìṣe kò sí nǹkan tó máa ṣe. kò lè ṣe nada let that go to blazes okay um, màá rí ẹ later ṣùgbọ́n guy guy guy guy More busy later all right. ali ali ah hello ali ali ọwọ́ ẹ̀kọ́ tí wọ́n ti já kí ló kí ló máa ń ṣe ọ̀bọ ìnà kí ló ń ṣe é náà ali kí ló wà ń gbé kí ọmọ pẹ̀lú pẹ̀lú ẹ̀sùn kí lè sọ fún ẹ ali kí ni problem ẹ̀ náà. Yeah. Well done, sir. Yeah, well done. Here's the file, sir. Okay, thank you. Okay. Oh, this is better. Okay, but I'll still have to go through it properly. I'll bet my t-shirt Okay, sir. Eh, hey, eh, excuse me, come. Sure. Sir. Wà, Smọ́bí. Kí ni èyí? Ṣé tiẹ̀ ni àbò wọ̀? <laughs> Sà, bọ́lọ́run ṣe fún mi nìyẹn, sà. Tán kẹrin yẹn. Ah, oh tí ẹ máa nílò tọ̀. Bẹ́ẹ̀ni, sà. Àwọn dẹ̀ bam orí oyọ̀ bò. Ṣé ọmọ nǹkan tó ń pè nílé tìró? Ọmọ àbí iṣu àlùbọ́sà? Ọmọ bó ṣe máa ń ṣe ròmùrùmù mo ń wò pé tó bá jẹ́ ká ti náà rẹ̀ ní sátidé èmi àti ẹ lè mọ̀ ká mi àti ìwọ nìkan. ẹ mọ̀ pé mi ni ẹ oh, yes ìyẹn náà ló máa jẹ́ kí n tọ́jú ẹ torí pé mo jọ ọ̀gá ẹ kò yẹ. ah ọmọdé gbọ́ fèsà má máa dà àwọn colleagues ẹ wọ́n lè máa sọ nonsense. okay sir. àwọn náà fẹ́ wá sọ́dọ̀ àfàlì àfàlì ò fún ọ́fíìsì ni okay sir no problem sir. We like ẹ girl. Hey, eh, one more thing anybody tó bá béèrè mi sọ pé mo busy gan mo lè ríyàn kankan sí bọ́tọ̀ gàba ti lọlé mo lè in wá sínú ọ́fíìsì. ọ̀gá. Oh, òbí <laughs> irú kíní ẹ bóyá lè ká sókè lẹ́nu. no problem sir. máa padà bá bí ìjẹ tọ́ṣà. báwo ni mo lọ. Rabia ọ ò tí ì rí náà. mi ò rí i. èmi náà ti pe fóònù ẹ kò lọ mo ló ràn. mo mà ní kó bá mi ra nǹkan ní supermarket ni ìgbà tí mo dẹ̀ rí pé kò tètè dé mo ti lọ sí. you are supposed to keep your eyes on her she's a little girl she's just fifteen that's why you're my wife to take care of everything around me that is your duty. mo ti wá débẹ̀ mi ò rí mo dẹ̀ ti ń pe fóònù látàárọ̀ kò lọ gbogbo àwọn ọ̀rẹ́ tí mo mọ̀ ni mo ti pè mo ti lọ sílé wọn wọn ò rí I don't even know what to do. ṣé ó dágbére bí kankan fún ẹ. ibi tí mo rán náà ni mo rán kó sọ pé òun máa lọ síbi kankan kí la máa ṣe báyìí. I, I don't know I don't know. here, right here, stay home. I am sure. Stay home. ṣé Selena wà lé? bẹ́ẹ̀ ni wà lé. ẹ jẹ́ ẹ bá wa pè wọ́n wá. okay. ẹjọ́ láti bọ̀ ni. we are from the state CID. ṣé kò sí o. ṣẹ́yìn ni selina. of course. ẹ má tẹ̀lé wa dàgọ̀ just like that. ṣe fẹ́ mi. jọ̀ọ́ bá gbọ́dọ̀ mi ti gate ten god bá bẹ̀rẹ̀ mi sọ fún kọ́ńtì ó dé ẹ má ní kó ṣẹ̀kẹ̀ tó gbé ọmọ yìí wá. kí ni problem what is your problem a ti ń tọ́jú ẹ látàárọ̀ o ò dẹ̀ fẹ́ jẹ́wọ́ náà mo ní ibo ló gbé àbúrò boyfriend ẹ sí ibo ló gbé sí. tó bá wòye ni kẹ pa mí mi ò mọ kọkọ nípa àbúrò àlè ah, lóòótọ́ mo ti lérí mọ́ pé mo máa fìyà jẹ ṣùgbọ́n mi ò mọ kọkọ nípa àbúrò rẹ. better help me so I can help you at this point mo fẹ́ kó jẹ́wọ́ just confess. Hmm? ibo look busy. Hmm? yes. gẹ́gẹ́ bí obìnrin sódò ó yẹ kó lè jẹ́wọ́ fún mi ó tún parọ́ àbí as pretty as you are wọn ò ní mọ̀ pé criminal gidi ni ẹ̀ wọ́n tó bá jẹ́wọ́ ibi tó máa kú sí ló wà níbo ló gbọ́ ọmọ lọ́mọ sí. mi ò ní ọ̀rọ̀ láti bá yín sọ̀rọ̀ mi ò mọ ọ̀kan nípa ọmọ period. ìwọ ah! yìí kan ni ó máa bàjẹ́ o. Oh. anyway ẹ̀yin criminal ẹ̀yin adin criminal báyìí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn kí n jẹ́wọ́ bọ̀rọ̀ wo wàá gbàdúrà mo fẹ́ fi àsìkò yìí kí ẹ kú oríire ọmọ táwọn wá àti rí wọ́n dẹ̀ ti dá padà sí ilé wọn. <laughs> wọ́n ti rí ọmọ náà àbẹ̀ thank god Shane, èmi lè máa lọ lé báyìí. oh yes àmọ́ kó tó máa lọ mo fẹ́ bẹ̀ sọ̀rọ̀ kan sórí mo fẹ́ kó ṣọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ tó máa ń sọ níta torí ọ̀rọ̀ ẹnu ẹ̀ òun ló kó yà jẹ báyìí òun ló kó bẹ́ẹ̀ tí ìwà àtàwọn èèyàn bá jọ jà níta mọ àwọn ọ̀rọ̀ tó máa sọ níwájú wọn torí ọ̀rọ̀ tó bá sọ òun ló máa dì mú ṣọ́rọ̀ sọ torí ọjọ́ mi o. okay ma ẹ ṣe gan ni. you are welcome. màá ní kọ́ release ẹ̀ kọ́ dé arrange àwọn ẹ̀rẹ̀ fún yín. ọmọ mi ẹ wò ó nítorí àlí la ṣe pé ìpàdé pàjáwìrì àlí tí ń fi ọwọ́ pa idà àwọn lójú ẹni tó bá sì fi ọwọ́ pa idà lójú dandan ni kí idà ó bẹ àmọ́ olórí wa fẹ́ jẹ́ ká máa gba ọ̀rọ̀ àlí bí ẹni gbàgbọ́ tí ọ̀rọ̀ àlí ò sì ṣe é gbà bẹ́ẹ̀ mo wá fẹ́ tó lórí bá dé ẹ kẹjọ panupọ̀ kábó lórí sọ̀rọ̀ dandan ni káfíyà jẹ àlí tó lè mọ̀rú ẹgbẹ́ tá a jẹ sọ̀rọ̀ mi yẹ yín. oṣù bí àdó ń ti kọ́lé ọ̀rùn bọ̀ wálé ayé gbogbo aṣọ ló ń ṣe wọ̀mí wọ̀mí gbogbo aṣọ ló ń ṣe rómi rómi ẹ̀yin ẹlẹgbẹ́ mi. ẹ káàbọ̀ olórí nítorí ọmọkùnrin tí fìyà jẹ yín káàkiri ìgboro òun la ṣe pé ìpàdé pàjáwìrì yìí o ohun tá a bá máa ṣe sí òun ni ká jẹ́ ká mọ̀. bẹ́ẹ̀ni lóòótọ́ nínú ẹgbẹ́ wa níbí yìí àwọn ò kì í ṣèkà ṣùgbọ́n ẹni tó bá fi ọwọ́ pa ìdàwọ́ lójú kí ló máa ṣe. àwọn ọ̀rẹ́ níwájú olórí gbogbo wa pátá la wà lẹ́yìn yín. ọ̀dà náà yẹlẹgbẹ́ mi ọjọ́ tí a bá rí bi òun ni bí ń wọlé. bẹ́ẹ̀ ni. ṣé kì í báyìí má fi mí lẹ̀ fún yá jẹ ó dẹ̀ mọ̀ pé mo lẹ́nì kankan mí lẹ́yìn ẹ̀ jẹ́ kọ́ máa tẹ́tẹ̀ mi máa sùn mi nílé sùn màmá fẹ́ jẹun mo nílé jẹun gbádùn ọlọ́run ó dẹ̀ mọ bí mo ṣe lọ́ọ̀bù wọ náà ẹlẹ́dàá mi tó bẹ́ẹ̀ jẹ́ kẹ́nìkan máa tírètì láìpẹ́. ọ̀rẹ́ ti bẹ́ẹ̀ jà ńlá sómi gbogbo ọ̀nà ló ń báyọ̀ sí ẹ gbogbo ọ̀nà ló ń báyọ̀ sí ẹ gbogbo ọ̀nà ló ń báyọ̀ sí ẹ o kí ni mo ṣe fún gọgọ tẹ́nìkan tí ṣe é ta ló máa gbà ẹ́ lọ́wọ́ ẹ o ta ló máa gbà ẹ́ lọ́wọ́ ẹ o ti di jù. bẹ́mi bẹ́mi ló ń bẹ̀rẹ̀ o. ìwé ìdílé tèmi báyìí kó dá kókó fi báyìí kó dẹ̀ bá lọ́wọ́ mọ́ kí má di jù báyìí wàhálà ti dé nìyẹn. kò ṣe é gbẹ̀mí kò ṣe sọnù. what is good about this day? tell me what is good about this day? well you shut up my friend shut up. o kọkọ wọnú ọ́fíìsì bẹ́ẹ̀ o kọlẹ̀ pọ̀ o ní manners ni o mọ̀ pé ẹ kó i'm sorry sir. what do you want? i chose to bring you this letter. give me. Time to go for Mineta. Ah. Ah. Kí ni mo ṣe? Ṣé kò sí sá? Ọ̀gá travel sá. Ọ̀gá travel? Bọ́lá ọ̀gá travel lọ kí lọ́gá lọ ṣe ní Germany. wọ́n lọ kó àwọn gómìnà sí ẹ̀wọ̀n ní sọ. ọ̀gá lọ Germany wọn sọ fún mi. wọ́n sọ fún àwọn staff tó kù sá. wọ́n sọ fún àwọn staff tó kù èmi ò kì í ṣe staff mo kì í ṣe member staff mọ́. ọ̀gá ṣe máa kọ́dún stupid letter báyìí fún mi fún kìnnìkìnnì mo ṣe. after my effort uh, serving the company, I've tried my best. I've, uh, why? Ṣé kò sí sá? Kò sí kankan. Ọ̀gá ṣe lè ṣe bẹ́ẹ̀ tó dáná ẹ pẹ̀lẹ́ o tẹ bá ní pé kò sí kankan. Ah. You have been relieved of your duty to the company with immediate effect. Now ah, I'm finished. Yes. To one more, I'm just finished tí wàá dáná gangan báyìí. ẹ má ní kó kàn ẹ́ kó kàn mí ẹ̀rù gbèsè kẹ́tó gbé ọ̀rọ̀ yìí wá dàbí òjìji ẹni kò ṣe sá fún kò ṣe gbé mi kò ṣe sọnù sẹ́ẹ̀lì náà yóò iná ni kò ṣe gbámú. owó kọ́lápà ló lè ṣe ṣọ́tún ṣọdún halloween nàìjíríà ni owó ní costume wait wait mais mais ń bí tẹ́lẹ̀. Allez, allez, allez, ni Ah, allez, allez, allez. Allez, you te Mais.. Mais viens ló lé ẹ̀nà kí ló ṣe ẹ́ mo ti dáná tó pọ̀ wọ́n ti sáàkì mi ń bí ṣẹlẹ̀ ní bí mo ṣe wá ń bọ̀ pé kí n máa lọ lẹ́kìn ọ̀sẹ̀ mi sílẹ̀ nínú mọ́tò mi bí mo ṣe ń drive mo dẹ̀ roll glasses mo kàn rí Selena ni tó ń pariwo kó máa bá mi jà kọ máa bá ìjà ara ẹ̀ á kọ̀ ó ṣàn pariwo mo bá fi mọ́tò mi lẹ̀ mo wá ń sábò mo láti gbà yẹn ṣe ni mò ń gbóhùn ẹnu orí mi ń sọ yìí kò kò sí yé mi àbí òye imagine no no like òkú omi ṣe wọ́n sáàkì kúrò omi ṣe wà nínú mọ́tò orí Selena. mi ò imagine mo rí gangan ni mo rí tó tẹ̀tí láìpẹ́ kó máa bá mi jà ó ló máa bá mi fa wàhálà mo rí mo rí gangan ni mo rí ohun gangan ni mo rí. mo sọ fún ẹ several times pé lọ wá gbogbo ọ̀nà kó lọ bẹ gẹ́rù yìí bọ̀ tó ní bọ́ọ̀sì mi lẹ́nu ayé lè ti pọ̀ jù. ẹ̀yin lẹ kó bá mi jáde ìwọ àtàfà káláfà sọ pé kí n break up pẹ̀lú ọmọ yẹn ni ọ̀rọ̀ mi bàbá rí báyìí tí bàbá tàwa pé pé ẹ pé kò stop ṣùgbọ́n ṣe ṣé ó mìíràn pé àfààní rẹ balẹ̀ ayé ẹ̀jẹ̀ nàbí kí ló. bá mi nìyà torí mo ń gbádùn ọmọ yẹn ọmọ yẹn náà ń gbádùn mi àfààní kí n fọmọ yẹn lẹ wàhálà dé bá yé mi sìn. a ní kó ṣe òdà lọ́sọ fún ẹ. kí ni mo ṣe tí ò dáa. but but ìgbà tẹ́mi sọ pé ọmọ yẹn threatening life mi kò lọ lásán kò lọ bẹ ọmọ yẹn ó lè bẹ. sọ́jà ni ẹni máa kù sórí ẹ ti dàrú ni. nígbà wo kí lọ bẹ ṣe kí ni kí n sọ fún pé ok mo break up pẹ̀lú ẹ o mo wá bẹ̀ àbí kí n sọ pé má bínú o má máa fẹ́ padà kí ló fẹ́ kí n sọ. kí ló fẹ́ náà sọ fún ẹ kó yìí máa dẹ́tì láì fẹ́ mọ́ kó ló bẹ́ẹ̀ kó tó ṣe fún ọ. ẹgbẹ́ ni sọ́jọ́ ṣé ń bọ̀ bóyá mo ní fẹ́ ní tẹ́lẹ̀tẹ́ ni. fi mi lọ́tọ̀. ẹni ló fi mí sílé ìyá ẹni òkè mọ ìyó tán ní sílẹ̀ tó bá ti bọ́n ti bọ́n wọ́n ti tán tó dànù olójú kòkòrò ọkùnrin sórí ayé rẹ̀. so wọ́n sàkè mọ́tò ẹ̀dẹ̀ tún knock. yes. lọ́jọ́ kan náà. yes. ga ọ ibo ló wá wà látàárọ̀ ọ̀dọ̀ Máyọ̀kú ni mo lọ jókòó sí ìgbà tí mm, mi ò gẹ̀ẹ́tì ara mi mo wá jókòó lọ́dọ̀ ẹ̀ Máyọ̀kú náà ló gbé mi dẹnu géètì kó tó máa bá tiẹ̀ lọ sí. Rọ́bìà mi mọ nǹkan tí mo ṣe fọ́lọ́hún Ọlọ́run bọ́ yàtọ̀ sí ọjọ́ kan yẹn nìkan tí mo ṣe mistake pẹ̀lú ọmọ yẹn nìkan òun ni mo ti ever cheat on you ọjọ́ ẹ̀ náà nìkan náà ni mo ṣe ṣìnà rí látìgbà tí mo ti mọ ẹ. mi kì í ṣàgbèrè mi kì í rìn kùnrin mi kì í bá tọmọlàkejì jẹ mo máa ń kírun mi dédé mo máa ń gbààwẹ̀ mo máa yan zaka. àfáàlì tó ń pè mí àfáàlì gangan ni mí wá kí ni mo ṣe fọlọ́run tó fi ń ṣe mí bẹ́ẹ̀. ọkọ mi ó yé mi mi ò fẹ́ kó ronú o àfáà wà ní Saudi nsìn àdúrà náà la máa gbà kó tó di pé wọ́n máa dé. okay. ó gbọ́ kíní kan dùn. gbọ́ kíni. kíni. ìtẹ́kì máa ń kọ́. ó wà lókè. upstairs. ó dà ń pẹ́ ní bọ́ọ̀lù ìgbé ìbámu ọlọ́tún. Ọlọ́run ṣé mi ò ti wá bá mi báyìí ṣé mi ò ti wá dáràn báyìí ẹ eh, mo pé fóònù ẹ náà kò lọ switch off ló ń sọ. So least tó bá ti lọ síbi kan wá ti lè at least wá ṣe pè mí tó bá ti lè pè wá ṣe ìpè mí ah, náà. mo mà ti dáràn láyé mi báyìí mo mà dáràn. ah mr ekasun ekasun sa à ń béèrè igé ọkàn níbí báyìí ni um, selina ah. mi mọ̀ bóyá ẹ mọ̀. ó ti kó jáde ṣé ṣé kò sí problem ẹ fẹ́ gbalẹ̀ ẹ mọ̀ wá in charge. mr dada ẹjọ àgbálẹ̀ ẹjọ sà ẹjọ ń bọ̀ la lè wá sí. níbo lè mọ̀ tó kó lọ. ẹ láì di àbúrò ara. ẹ láì di àbúrò ara ẹ ṣe nílé àìdí ẹni tó ń gbélé yín ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ń ṣáàjẹ́ bí èèyàn tó ń gbélé yín ó yẹ kẹ́ mọ bòmí tó máa kó lọ náà ẹ máa lẹ́ẹ̀ láìdí ẹ ṣe láìdí à. ṣé bóun gbalé ni ó lè ti kó jáde kí ni pọ́blẹ́mì pẹ̀lú yẹn mọ́. I am finished. I am very finished. I'm finished. alẹ́ alẹ́ it's okay it's yìí ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ni ó ti ń fa ìdí àjọra wọn wọ́n sàkẹ́lẹ̀ níbi iṣẹ́ onígbà tó ń bọ̀ láti ibi iṣẹ́ gẹ́ ìyá psa ní mọ́tò. mo rí mo rí inú mọ́tò mo rí inú mọ́tò. àlẹ́ a ní láti sáré kún ìrìn ẹsẹ̀ ara wa kó má jẹ́ pé gẹ́ẹ̀ ti lọ ń plan nǹkan táwa gun expect. ó ti lọ àbó ti plan ẹ̀ gangan ó ti ń ṣe gangan kò ń ṣe pọ́n plan ẹ̀ ó ti ń ṣe plan ó ti ó ti ó ti plan ẹ̀ ti manifest now. bó la máa lọ. a máa rìn jáde ìṣẹ́sọ̀rọ̀ ọ̀rọ̀ wa ni a máa jáde sí ni a ní dúró báyìí. Ah. Ọlọ́run. let's go let's go let's go. ẹ wẹ́ à. let's go let's go. Let's go. Let's go. Eh, ah. ṣọwọ́ ṣe báyìí ṣé mi ò ṣọwọ́ ṣe báyìí màtí dáràn. tẹ́ ẹ ti jẹ́wọ́ àrùn. n ti sọ̀rọ̀ ẹyin àfọwọ́fọ̀ ààrẹ ni o. ẹ eh, bàbá ṣe rí ẹni tó júwe yín fún wa ó ròyìn yín fún wa tán èmi mọ̀ pé lóòótọ́ obìnrin ló ń da ọ̀rẹ́ mi láàmú àfọwọ́fà ẹ̀dẹ̀ ni. bàbá kékeré mo ti gba àṣìṣe mi pé mo ṣe mistake ẹjọ ẹ bá mi wá solution sọ̀rọ̀ mi ní ẹjọ ẹ ṣàánú mi ẹ kò bá wa ṣe kí n má rí dààmú kankan mọ ẹjọ sá. ṣé bá ti lọ pa àìméjèèjì. jọ̀ọ́ sẹ́mínà ọjọ́ máa pa wá jọ torí ọlọ́run. ó ti rí nǹkan kan o ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. sẹ́mínà jọ torí ọlọ́run bá mi dáríjà léra. kí n dáríjì sọ fún kó jẹ́wọ́n nǹkan bàjẹ́ tó ṣe sọ́dọ̀ ẹ̀. Ah, mo ṣe kankan bàjẹ́ sọ́dọ̀ rẹ mi o best friend mi nílé ti kankan bàjẹ́ sọ́dọ̀ ẹ̀. jẹ́wọ́. màá jẹ́wọ́. ẹ́ mo fẹ́ jẹ́wọ́ náà ni mo ti fẹ́ jẹ́wọ́ ìyàwó ọ̀rẹ́ mi mo yọ̀ èmi àti ẹ̀ níjọ́ kan àwa ń ṣe mistake àwa fọwọ́ kan ra wa àwa ṣáà ṣe mistake ṣá èmi àti ẹ̀ mistake ṣá. àbí mo yọ̀ wo. mo yọ̀ your wife. mistake wo ló ṣe pẹ̀lú ìyàwó mi. mo sọ̀rọ̀ náà ah! sọ̀rọ̀ náà. péré náà ládẹ́sẹ̀ ẹ kọ́kọ́ ẹ kọ́kọ́ àti ṣé bíi ẹ̀mẹ́ fifteen. wẹ́ẹ̀ omi sùn Ali wẹ́ẹ̀ omi sùn Ali. lẹ́wọ́n ní kí n dáríjì mi ò lè dáríjì o ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àfìgbà tí n bá rẹ̀yìn ẹ̀. àìmọ̀ bí à ń lọ. ó lọ olùbámisọ ló jẹ́ kẹ́dà máa fi gbà gbogbo mi o. bẹ́ẹ̀dá bá ti mọ̀ mi tó ń lọ àbùṣe máa bùṣe. bí o bá nídìí láyé obìnrin kì í jẹ́ kúmọ́nù bàbá ẹ má yẹ ká lọ. ohun tẹ́ńdà bá fi sùúrù ṣe láyé o kì í yọ mí síbi tó dáa kẹ́dà má máa ṣohun ìkọ̀kọ̀ ìkọ̀kọ̀ tó lè bú ni lọ́wọ́ àtẹ̀rántí pé kọ̀rọ̀ lẹ yàtọ̀ sí gbangba. ẹ má ní ìbò mo ní kó tẹ́ ẹ kó lè mi. aṣọ àṣírí tí wò dàbò mi kémi dàbò wọ ẹ aṣọ àṣírí yìí dàbò wọ so wọ́n lè sunkún ẹ tó bá yẹ kó olóńgbò lè sunkún báyìí ni ó ní wọ́n ṣe wọ́n ṣe. ẹ ń kú ìgbà ìmọ̀ ni. ìgbà ìmọ̀ sí ẹ ní sẹ́sọ̀sọ̀ èmi ò kì í ṣe ẹkún ẹ èmi ìlú ẹkún jókòó rò pé gbogbo òṣì tó ń gbélé ayé ṣe result ẹ̀rí fún ẹ now just get out. Ah, kì í ṣe gbogbo èèyàn lèèyàn o ó lẹ ti jà wọ́n sódò àwọn ẹ ti gbẹ jà ńlá sórí ẹ má ní kò kàn ẹ́ kò kàn mí ẹ̀rù pèsè kẹtù rẹ̀ ọ̀rọ̀ yìí wá dàbí òjijì ẹni kò ṣe sá ó ti sú mi o kò tiẹ̀ yé mi báyìí ṣe ló wọ́ sí i. ó dá mo ti gbọ́ mo ti gbọ́ àìgbáyé ni rọrùn ní mẹ́ta jẹ́ mi o. kọ́ mi àǹfààní pé àwọn máa wá lójú sí wọn. wọ́n ní ọ̀rọ̀ hospital kọ̀ ọ́ wọ́n láwọn máa wá lójú sí wọn bóyá káàtì ìṣẹ́jú ń dùn. mo mọ̀ wọ́n rọ́kọ̀ báyìí mo dáràn ó ti ń dénú ṣòkòtò ẹ̀. Eh ó yan ẹ̀ àbí báwo ló ṣe ń ṣe. inú mi ti ń jẹ oúnjẹ. màmá dúró dé wọn. Ah, mo fẹ́ tọ̀. mo fẹ́ tọ̀ bí ẹ sókè mi ìdẹ̀wá lè báyìí ó ń kọ́ àlè má pa mí náà. tá a bá tiẹ̀ ń jàbí ká púpọ̀ àwọn èèyàn dẹ̀ ń sọ fún mi wọ́n ní àlè sick gidi gan kí n má lọ dèèyàn burúkú níwájú ìyàwó ẹ̀ o kí a yọjú síbẹ̀ kí n tiẹ̀ kí ìwọ̀nba help tí n bá lè ṣe kì í ṣe tèmi fọlọ́run. ṣe ẹ́ ná o ò rò pé ìwọ náà ti firi lójú ara ẹ̀ wọ́n tó ò ṣọ́ra ẹ̀ ṣọ́run tó ń ṣe àyè n tí màá gbélé ọlọ́wọ́ tí wàá máa sìn ó máa jù lílọ. èmi ni mo pe pàdé pàjáwìrì ṣé kò sí òun olórí ìyàwó àlí ni ó ń gbìyànjú gbogbo agbára ẹ̀ láti jẹ́ kára ọkọ ìyá kó tó ti gbé wọn gbà lọ́wọ́ wa mo fẹ́ ká pa. ẹ olórí tó bá ti yá yín ó ti yá wa náà nìyẹn. bẹ́ẹ̀ ni. àwọn ènìjọ́ ọmọ òkùnkùn. síbẹ̀ lọ́kùnkùn fìmọ́lẹ̀ ṣayọ̀. ó ní ọ̀rọ̀ mi ò ta ó ń tọ́jú aláìgbọràn máa rí ojú ẹ̀ máa rí. àmì ọwọ́ àmọ́ mò ń kọjá lónìí bí mi ò wá bí mi ò. ẹ ǹlẹ́ ẹ kú rè ẹ ǹlẹ́ ẹ wọ ẹ dàpọ̀ ẹ máa lọ ẹ fàfà dàda lẹ ẹ lọ ẹ lọ àbí. àwọn tó fi la ibi náà ṣètò ẹ lọ́rọ̀ jí mi bisimilayi rahman rahim subahana ladi asara bi abudi ilé ìlànà mi nàlẹ́ masjid la ara mi lálẹ́ la akisọ ladi barakina hawlawu nínú ìyàwó mi náà àyà àti iná iná wà sẹ́mi tó bá pé lóòótọ́ ọlọ́run mi ló rẹ̀ mi wáyé ní alálẹ̀ àṣerárì ayún wakọ̀ yúmùn wàsírí tún lè sírí sírí síra wà xaadìmọ́. aláwọ̀ àìrò ni a máa ń fi bí mo ṣe wí. ẹ sọ pé aláwọ̀ àìrò. اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله نوري على قام تقام من الدعاء يوسف رباني البركة استطاعت بوزني على أربعة ملايات لكل من أواني ونوري كلمة mi ò lè dáríji Ali Ali ti fi ọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ ọ̀rọ̀ tí mi mọ́wọ́ tí mi mẹsẹ̀ òun ló fi jẹ mí yà. sọlá ọ̀rọ̀ dáa máa ṣe ṣòro kan wọ dákun torí Ọlọ́run torí Ànábì Muhammad báwa foríjì mo láàdédà tó jọ da gbogbo wa dákun yọnu sí. àfà nínú ẹgbẹ́ tiwa àkíṣẹgbẹ́ ẹ̀ka rere la máa ń ṣe ọjọ́ tí mò ń bọ̀ nílé ayé rere lèmi gbé bọ̀ wá fún un lọ́jọ́ náà wọ́n ní kó gbàwẹ̀ kó gbàwẹ̀ yàwó ẹ̀ ló gbàwẹ̀ ọlọ́run tún wá fún lórí ọ̀fẹ́ ó tún bá mi pàdé ó tún gbé mi lọlé kàkà tó yẹ kó gbé mi lọlé kó máa bá tiẹ̀ lọ adùn ara mi ló béèrè fún mo dẹ̀ gbé àdùn ara mi fún mo dẹ̀ fi gbárí ayé ẹ̀ pamọ́. subhanallah subhanallah alhamdulilayi ṣẹlẹ ayélujára ilẹ̀ ẹ̀ òbí ẹ̀ kò wá sí ta sí àwa ti gbà pé lóòótọ́ lọ́jà rẹ̀ àmọ́ bẹ́ẹ̀ bá ti rí báyìí náà èyí ó bẹ̀bẹ̀ náà ni àwa fi adẹ́dà ọ̀gbọ́sẹ́ ọlọ́run tó dà wọ̀ tó dà wà tó dà ogun tí ń bẹ láyé àtàwọn tá tẹ orí ilẹ̀ ayé náà àfi mọ̀ ọ́n mọ̀ tì í fún ọ̀dà kò bá a fún ẹ̀ tó sẹ́yìn. Selina jọ bá mi darí jì àti torí Ọlọ́run. ta ló ń sọ̀rọ̀ ìwọ náà ò ń sọ̀rọ̀ kò ní dà fún ẹ kò ní yẹ ẹ̀yin ọ̀rẹ́ òṣì. ọ̀rẹ́ tó máa máa sin ọ̀rẹ́ lọ sí àlè ó tún sìn wá sílé mi alátẹnujẹ olójú kòkòrò ah, ah, tí ò bá ṣọlá ní tí mo ní sí ẹ ohun tí wàá máa sin ìbá gbélé ẹ lọ́wọ́ wo mo wá fún ẹ ní ọjọ́ mẹ́ta tí ò bá lọ gbéyàwó ẹ padà sílé ah, wàá tún bá mi pàdé. àfáàdàdà ẹ má sọ kankan náà èyí ló burú fa ah. ẹ burú ìwà tó tilẹ̀ wù ìwà tó dà ní ẹ dákẹ́ dákẹ́ dákẹ́ ẹ gbé sọ. kọ́sà tí wọ́n kọ́ ṣàforíjì àwa tí ó ti rí rẹ̀ bí dákun foríjì. àfà mi ò lè dáríjì àlè àti gbére ayé àlè àti gbéléyàwó ẹ lọ́wọ́ kó o máa ṣe bí ìyàwó kí ìyàwó dẹ̀ máa ṣe bí ọkọ èyí ni jìyà ẹ̀ṣẹ̀. ṣùgbọ́n ah! yàrá ti ṣòkòtò nù. ó jìyà ẹ̀ṣẹ̀ náà jẹ̀bi ohun tó ń bá sọ fún ni òun kà gbọ́ ni ohun tó ń bá sọ fún wa òun kà gbọ́ ni ìkìlọ̀ má ṣe pàtàkì láyé wa ẹ̀dá kù ẹ má ní kò kàn ẹ́ kò kàn ṣẹ̀kẹ̀ tó gbé ọmọ yìí wá dàbí òjìji ẹni kò ṣe sá fún kò ṣe gbé mi kò ṣe sọnù sẹ́ẹ̀lì náà yóò iná ni kò ṣe gbá mú. ayé yìí lọ ó yí lọ ó wọnú ara wọn odò tá a bá fojú rẹ ní ni lọ. ọmọdé o bá wọn ní rí ẹkùn tágìrì ó. ó ti dọ́kọ̀ délé dání mọ́. kì í ṣe gbogbo èèyàn lèèyàn ó. ó dẹ̀ ti jà wọ́n sódò àwọn ẹ̀ ti gbẹ́ jà ńlá sórí ẹ má ní kò kàn ẹ́ kò kàn mí ẹ̀rù pèsè kẹtù ẹ̀rù pèsè kẹtù ọmọ yìí wá dàbí òjìjí ẹni kò ṣe sá fún kò ṣe gbé mi kò ṣe sọnù sẹ́ẹ̀lì náà yóò iná ni iná ni iyì ọmọ ẹ̀dá o ní kó bá yé nìrọ̀rùn àìgbáyé nìrọ̀rùn ní mẹ́ta jẹ̀bi o búdẹ̀rù jẹ̀jẹ̀ níbi gbọ́gbọ́ ojú ti tó lé o tó